ṣètọ́nù rọ̀jìm bisimilahi rahman rahim adọ́pẹ́ fọlá subhanahu wa ta'ala tí ó ṣe wá ní mùsùlùmí gẹ́gẹ́ bí orí ètò wa ètò ìlànà alukur'an àti sunna ilé tí a ń bá bọ̀ látẹ̀yìnwá àwọn dọ́kítọ́rù wa sheikh sharafdin gbadeba rọ̀jì wọ́n tún ti wà lórí ètò láti bá a tẹ̀síwájú lórí ètò náà ẹ jẹ́ ká farabalẹ̀ ká jókòó ká ṣe àlékún lórí ẹ̀sìn wa kí ọlọ́run kó ṣe وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أما صحابة أما صحابة النبي محمد صلى الله عليه وآله وسلم تلا نقول نسابي kí sì ni tó yẹ kó jẹ́ ojúṣe wa sí àwọn sàhábà sọ náà gbogbo ẹnikẹ́ni tó ṣe pé ó rí anabi muhammed sallallahu alayhi wa sallam ó pàdé rẹ̀ lójú ayé rẹ̀ ó sì gba anabi gbọ́ lódodo ó wá kú lórí ìgbàgbọ́ òdodo yìí àwọn ẹni tí nǹkan mẹ́ta yìí pé sí lára là ń pè ní àwọn sàhábà àwọn sàhábà yìí wọ́n rí anabi wọ́n pàdé rẹ̀ torí wọ́n bá a lò gbà wọ́n wá gbàgbọ́ wọ́n gbàgbọ́ ní ìgbàgbọ́ òdodo wọ́n sì kú sórí ìgbàgbọ́ òdodo yìí àwọn eléyìí là ń pè ní as-sahaba torí náà ẹni tó ṣe kọ́ gbà nábì gbọ́ ó gbàgbọ́ lódodo ó sì kú lórí ìgbàgbọ́ yìí ṣùgbọ́n kò láǹfààní láti rá nábì kọ̀ pàdé rẹ̀ irú àwọn eléyẹn wọn ò sí nínú àwọn irú ẹ̀ ló ṣẹlẹ̀ sẹ́nìkan nínú àwọn aṣíwájú wa rere à ń pè ní abu abdullahi sunnabihi bàbá yìí ti gba ẹ̀sìn islam lójú ayé anabi muhammad sallallahu alayhi wa sallam láti lu wọn ó wá fẹ́ lọ sí medina níbi tí ó ti pàdé anabi muhammad sallallahu alayhi wa sallam nítorí kó nù lè bàjọ́ kan nínú àwọn sọ̀hábà ṣùgbọ́n nígbà tí arákùnrin yóò dé Medina anabi sallallahu alaihi wasallam ti ṣaláìsí kó tó dé ó di ọba pa Abubakar radiyallahu anhu ó ti dàrú lé fanabi Muhammad sallallahu alaihi wa sallam yẹ́bi ti wá nínú Muwatta ti ìmáàmù wa Malik ó nígbà tí mo dé mo bá pé Abubakar radiyallahu anhu ó ń síwájú ṣe sọ̀láàtì fáwọn èèyàn nínú rákà kẹta nínú sọ̀rọ̀tún Maghrib Abubakar òun gbọ́ ike tún ké àyà yìí lé Fatiha Rabbana la tuzagh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahab Abu Abdullahi Sunnabihi alhamdulillah ó kú Islam ṣùgbọ́n àlepẹ́ ní sọ̀hábí. So tonti gbogbo anabi muhammed sallallahu alaihi wa sallam gbọ́ lódodo ó sì kú lórí ìgbàgbọ́ òdodo yìí ṣùgbọ́n kò rí anabi muhammed sallallahu alaihi wa sallam kò pàdé rẹ̀ torí àwọn sàhábà nìyẹn o ẹnikẹ́ni tó sì rá anabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tí ó gbàgbọ́ wọ́n yẹ fẹ́ sàábì gẹ́gẹ́ bí abu lahab gẹ́gẹ́ bí abu jahal wọ́n rí anabi wọ́n pàdé rẹ̀ ṣùgbọ́n wọ́n gbàgbọ́ káfíìrì lásán làwọn eléyìí bẹ́ẹ̀ lẹni tó rán nàbì sallallahu alaihi wasallam tó gbàgbọ́ ṣùgbọ́n tí ò kú lórí ìgbàgbọ́ bí ẹni tó ṣe kèfèrí lẹ́yìn rẹ̀ tó kú sórí ìjẹ́ àwọn eléyìí ẹsẹ̀ sọ̀hábì o ìyapọ̀ ẹnu wa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ẹni tó rí ànábì tó gbà ànábì gbọ́ tó tún wá ṣe sà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tó lòun ṣe ìsìláàmù di ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ lórí eléyìí torí náà àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà làwọn ẹni tí wọ́n bá nàbì sallallahu alayhi wa sallam tí wọ́n bá rìn àwọn ẹni tí wọ́n bá lò gbà àwọn ẹni tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún níbi ìpèpè lọ sí díẹ̀ sìn Ọlọ́run ọba wa àwọn tó yẹ pé nígbà tó dùn wọ́n bẹ pẹ̀lú ànábì nígbà tó kan wọn ò ànábì gbogbo ògbà lóru àti lọ́sàn wọ́n pẹ̀lú ànábì sallallahu alayhi ní ìgbà tí ìjà wà tógun ń bẹ wọ́n ń bẹ pẹ̀lú ànábì ní ìgbà tí òṣogun bẹ ànábì sallallahu alayhi wa sallam àwọn lẹni tí wa tó yìn ọlọ́run ninu yìn wọn nínú ọ̀pọ̀lọpọ̀ àyè nínú alukur'ani alápọ̀nlé yẹ bọ́lá wọn bá ti sọ nínú suratu tawba ayé àti ọgọ́rùn-ún ó ní al na والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم الله اني اواني تو تسواجو اواني تو بواتي تو اجاني اقوكو اني اوان مهاجرون اتي انصار اتي اواني تو تلي وان لين ní àwọn tabi'un ọlọ́wọ́n bá lòun ti yọ́nú sí wọn o àwọn náà sì yọ́nú sọ́lọ̀ ọlọ́wọ́n bá sì ti pèsè àlùjánnà fún wọn àwọn àlùjánnà tó ṣe pé àwọn akérèmọ́bù odò ń sàn lábẹ́ rẹ̀ inú àlùjánnà yìí ni wọ́n máa bẹ títí láéláé gbére kése dhalikal fawzul azim eléyìí ni èrè ń jẹ́ eléyìí tó tóbi ọlọ́wọ́n bá yìn wọn ọlọ́wọ́n bá fi hàn pọ́ǹtì yọ́nú sí wọn ọlọ́run sì fi hàn páwọn náà yọ́nú sọ́lọ̀ ọlọ́run ọba sì fi hàn pálí jẹ́nà ní ibùpadà sí wọn àlìjẹ́nà tó ṣe pé àwọn akérèmọ́bù odò ń sàn lábẹ́rẹ̀ ọlọ́run sì fi hàn pé èrè ń jẹ èyí tó tóbi ní ọ̀jẹ̀ tiwọn ọlọ́run ọba kó túnbọ̀ yọ́nú sáwọn sọ̀hábà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lábẹ́ àgbọ́yé ṣẹ̀ríyà àwọn tó tẹ̀lé tànàbì yẹn tí wọ́n bá lùgbà tí wọ́n pẹ̀lú rẹ̀ yẹn ni wọ́n ń pè ní sọ̀hábà wọ́n yìí lo gbólóhùn sọ̀hábà fáwọn ẹni tó ń tẹ̀lé nìkan mi ò pé ìwọ àfààní ọ̀ní àwọn sọ̀hábà tiẹ̀ ọláwọn àwọn èdèkéde nìyẹn àwọn èdèkéde nìyẹn kò ṣe déédéé nínú ṣẹ̀ríyà tó máa sọ pé sọ̀hábà ìdá utliqa kalimatu sọ̀hábà insarafat ila al-fard al-kamil tó máa ti lo gbólóhùn sọ̀hábà nínú ṣẹ̀ríyà yóò lọ níbòmí nínú suratul fatih aya kọkàndínlọ́gbọ̀n ó ní muhammadun rasulillah walladina ma'ahu ashidda'u 'alal kuffar ruhama'u baynahum tarahum ruk'an sujjadan yabtaguna fadlan min allahi wa ridwana ọlọ́ni muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ni muhammad ìránṣẹ́ ọlọ́ni kì í sọ ọlọ́run o tọ́wọ́ àmàṣe ànábì gbọ́dọ̀ muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run kìí ṣe kejì ọlọ́run tọ́wọ́ àpọ́lọ́ méjì lọ́wọ́ pọ́lọ́ àti muhammadu ọ̀gbádùn nìyẹn o muhammed rasulullah ìránṣẹ́ ọlọ́run kìí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fọlọ́ ńjò wa lọ́lọ́run dọ̀lẹ́ dépò pé ọmọ abùkátà amúgbálẹ́gbẹ̀ẹ́ muhammed rasulullah muhammed ìránṣẹ́ ọlọ́run tí ò sì yàtọ̀ tí ò yàtọ̀ sí ìránṣẹ́ gbogbo ìránṣẹ́ tó síwájú ìránṣẹ́ ọlọ́run làwọn náà ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run ní ibrahim ìránṣẹ́ ọlọ́run ní musa ìránṣẹ́ ọlọ́run ní isa ìránṣẹ́ ọlọ́run ní zakariya ìránṣẹ́ ọlọ́run ní yahya ìránṣẹ́ ọlọ́run ní dawud ìránṣẹ́ ọlọ́run ní suleiman ìránṣẹ́ ọlọ́run ní ilyas ìránṣẹ́ ọlọ́run ní shuaib gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run yìí ríran lọ́lọ́run rán wọn sára yìí wọ́n lè wá jí sí ọlọ́run fara yìí kára yìí ó lè bá a máa ṣe tọ́lọ́run kò sẹ́nìkan tó dáṣẹ́ tara rẹ̀ jẹ́ tó wá sọ pé èmi ní ká ẹ máa pè èmi ní ká ẹ máa sìn lẹ́yìn ọlọ́run nígbà tí èsè pé wọn ọmọ tí wọn ń ṣe bíi tiwa ọlọ́run rán wọn sí wa láti wá pè wá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ni kò sí ọ̀kan nínú àwọn àránṣẹ́ ọlọ́run tó pè wá lọ sọ́dọ̀ ara rẹ̀ wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi rusul muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ nǹkan míì ju ọ̀kan nínú àwọn àránṣẹ́ ọlọ́run lọ tí ẹgbẹ̀rún gbèje ìránṣẹ́ ti síwájú ẹ̀ so kò sí tuntun nù tiẹ̀ ṣùgbọ́n gbogbo ànábì kọ̀ọ̀kan ló nígbà tiẹ̀ ànábì kọ̀ọ̀kan ló nígbà tiẹ̀ ànábì kọ̀ọ̀kan lára àgbà tiẹ̀ sì gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ kára àgbà tiẹ̀ ó lè bá àjẹni tọ́ mánà ìgbà tí ànábì nuha aleyhi salam ti ń bẹ láyé òun ló nígbà òun ní gbogbo èròǹgbà tiẹ̀ sì gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ kó lè bá a sórí rẹ̀ ní ìgbà tí ó ibrahim aleyhi salam òun ló nígbà èèyàn sí. àwọn èèyàn tó lọ rán sí òun tí wọn bá tẹ̀lé tiẹ̀ wọn ò ní ṣoríire bẹ́ẹ̀ náà lànàbí wa Musa aleyhi salam òun ló nígbà tí àwọn ní àárín àwọn èèyàn tó lọ wọn bá rán sí ní ìgbà tiẹ̀ táwọn èèyàn tó lọ wọn bá rán sí nígbà tiẹ̀ tó má kùnà láti tẹ̀lé tiẹ̀ ní ìgbà tiẹ̀ wọn ò ní ṣoríire bẹ́ẹ̀ náà lànàbí wa Isa aleyhi salam tí wọ́n ń pè Jésù òun ló nígbà nígbà tiẹ̀ sáwọn èèyàn tó lọ rán sí pàtó ṣé ó ní ọlọ́run ọba ọ̀ràn òun sí àwọn ọmọ ìsírẹ́lì ni ọmọ ìsírẹ́lì kódà náà àkọọ́lẹ̀ wọn wọn sọ pé ọ̀ràn sí òkúta tó sọnù nílé ìsírẹ́lì. Oke ọlọ́run ọba ẹni tó rán sí òun ló nígbà láàrin wọn ní ìgbà tiẹ̀ kó tó di pé ìgbà rẹ̀ dà ìgbà tí Muhammad sallallahu alayhi wa sallam tó o bá sì ka ìwé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ dáadáa bá pàdé ń kan ọba rán tọ́jà pé kó tó lọ kọ̀ sọ nípa ẹni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ tó fi dórí ànábì Ìsá yìí nínú Injil tí wọ́n ń pè ní bíbélì ọ̀sán ń bẹ̀ wípé ẹnìkan ń bọ̀ lẹ́yìn òun òun lẹni tẹ́ tẹ̀lé lẹ́yìn òun tí wọ́n á tẹ̀lé wọn à kúkú tẹ̀lé wọn ká gidi hari wọn làwọn ò ní ṣe tiẹ̀. akramakumullah ànábì tiwa sallallahu alaihi wasallam ló ní ìgbà láti jọ́ tọ́lọ̀ ti ràn ẹnìkan ò sì lè bá a dùgbà ńkọ́ mọ́tẹ̀ òun ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmọ̀nà tọ́lọ̀ wọn bá fi ràn tá à ń pè ní ìmọ̀nà alukur'ani àti sunna dáadáa ó jẹ́ tiwọn láyé wọn ò ní kábàámà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́run ọba dúpẹ́ fún ọ lórí ọ̀nà tó fi wá mọ̀ yìí ọlọ́run dákun mọ́ pa wá sáìdá ẹni tí ò tí ì mọ̀nà ọkọ̀ ọ̀la ó sì ń bẹ kò tí ì sí ilé ọ̀la àyè ń bẹ ń bẹ ọ̀pọ̀lọ jantirẹrẹ kò ní kún wọn náà tètè darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tí wọn náà ṣe Islam kó lè bá a sóríire islam àwọn èfi kèéta ṣe islam àwọn èfi ìmátara ẹni nìkan ṣe islam wà fún gbogbo àgbáńlá ayé ni gbogbo ẹni tó bá ti ṣe islam yóò ṣoríire wọn náà gba islam lónìí ó ti dán nǹkan míì wò ó sì ń bẹ lẹ́nu pọ̀ ń dán wò ọjọ́ ti pẹ́ wọn náà rí ibi tó ń bára rẹ̀ já nínú islam oríire ń bẹ́ẹ̀ fún dáadáa sì ń bẹ́ẹ̀ fún wàá ṣoríire ní oríire tó ga nínú islam wàá rí i pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàyọ̀ wàá rí i pé àánú ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ ìkẹ́ rẹ̀ kò sì ní fi ọ́ sílẹ̀ muhammadun rasulullah muhammad ìránṣẹ́ ọlọ́ọ̀ni walladina ma'ahu àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn sahaba ashidda'u 'ala al-kuffar ah wọ́n lè koko mọ́ àwọn kèfèrí o kìí ṣe lásán nítorí kí kèfèrí ó lè gba islam wọ́n lè koko mọ́ àwọn kèfèrí nítorí pé ojú ọ̀nà train ó yàtọ̀ sójú ọ̀nà mọ́tò wọ́n lè koko máa hàn kèfèrí nítorí pé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kèfèrí ó padà tún fẹ́ sọ ẹ̀yin náà di kèfèrí bíi tiẹ̀ ni nítorí pé kèfèrí òun tiẹ̀ bíi kí gbogbo ayé kó di kèfèrí ni. waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a ọlọ́run ló wù wọ́n kẹ́yìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí kẹ́yìn lè bá àjọ dọ́gba torí délé yìí àwọn sàhábà wọ́n yẹn gbé fúyẹ́ pẹ̀lú àwọn tarahum ruk'an sujada tó o bá rí àwọn sàhábà ó rí kí wọ́n tẹ̀ fọlọ́ ó rí kí wọ́n forí kanlẹ̀ fọlọ́ yabtaghuna fadlan min Allahi wa ridwana wọ́n ń o bàbá wa nìkan tó wá pé ni máa àwọn kọ́ máa làánà wọn ẹni tá a bá rí ti ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn ṣíà báwọn ṣe máa ṣe tẹ́ pé ìṣesí wọn ìlànà wọn òun náà ní ká bú sọ̀hábà ká ṣépè fún ká fẹnu yábalẹ̀ a'udhu billah ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ nípa àwọn yìí ọmọ ti pa alukurani ní rọ́ọ̀nù kọ́lọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa kí wọ́n á ní tọ́jọ́rọ̀ èèyàn wa tá a gbọ́dọ̀ máa ṣe fáwọn sọ̀hábà òun náà ní ká nífẹ̀ẹ́ wọn à ah, á nífẹ̀ẹ́ gbogbo sàhábà táwa lọ́ta wa nù sàhábà à lọ́ta àwọn ẹni tó yẹ pé àwọn gangan gangan lọ́lọ́wọ́n bá lò láti gbé Islam sókè àwọn gangan gan wọ́n fẹ̀mí wọn sílẹ̀ àti dúkìá wọn nítorí àti pé àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́ torí rẹ̀ á nífẹ̀ẹ́ wọn á sì máa tọrọ wípé kọ́lọ́wọ́n bá kó yọ́nú sí wọn a sì máa dáàbò bò wọ́n á gbọ́dọ̀ fààyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti máa fẹnu wa rọ́ọ̀fù nípa àwọn sọ̀hábà láti máa sọ̀sọ́kúsọ nípa àwọn sọ̀hábà ẹnikẹ́ni tó bá ń bẹnu àtẹ́lù wọn tó bá ń wíwèkúwè nípa wọn a máa palẹ̀nu mọ́ a sì máa fi yé pé mẹ́wàá rẹ̀ ò tó bẹ́ẹ̀ kódà rẹ̀ gan dájúdájú ká nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà ara ẹ̀sìn wa ni ká sì fẹ́ràn àwọn sọ̀hábà ara ni ni. ìnífẹ̀ẹ́ àwọn sàhábà ara dáadáa ṣiṣẹ́ ni káma wá kórìíra wọn ara ìṣèkèfèrí ni o ẹni bá ń kórìíra sàhábà ara ìṣèkèfèrí ni ara àjẹmùnáfìkì ni ara àtayẹnu àlàní ẹnu àwọn mùsùlùmí kò lápapọ̀ wọn wípé àwọn sàhábà ẹni tó dúró dọ́gba ni wọn o wọn yìí ṣe oníkatakata o wọn yìí sì ṣe pòkí o. torí ẹ ẹnikẹ́ni tí bá wá ń bú wọn ẹnikẹ́ni tí bá ń bà wọ́n jẹ́ ẹnikẹ́ni tí bá ń tẹ́ńbẹ́lú wọn àwọn olùmọ̀nípa ẹ̀sìn Islam gẹ́gẹ́ bíi Sheikhul Islam Ibn tẹ̀míyà rahimahullah wọ́n ní kẹ́ni tí ń bú wọn in kana mustahilan li sabbi as-sahaba radiyallahu anhum fa huwa kafir ẹnikẹ́ni tí máa ń wò pé ẹ̀tọ́ ni ọ̀tọ́ ká máa bú wọn ọ̀tọ̀ ká máa bà wọ́n jẹ́ ọ̀tọ̀ ká máa bẹnu àtẹ́lù wọn. láwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam kọ́ lọ́n kọ́ yọ́nú sí wọn ẹnikẹ́ni tí máa wò pé ẹ̀tọ́ ni ká bú wọn ó ń tì í di kèfèrí ọlọ́run kó ṣàánú wa. anábì muhammed sallallahu alaihi wasallam ó ti ẹ̀tí kọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ahadith níbi àti máa bú àwọn sàhábà ìjà ṣẹlẹ̀ kan láàrin eh, Khalid ibn al-Walid radiyallahu anhu àti abdulrahman ibn awf radiyallahu anhu èkíní kejì àwọn sàhábà yìí sàhábà ni wọ́n ṣùgbọ́n dè yédè ọbẹ̀ sílẹ̀ láàrin wọn. khalid ibn walid òun pẹ́ kó tó di pọ́gbà islam ó ń bẹ nínú muslimatul fath àwọn tó yẹ pé ńgbà tánàbì gba maka ni ló tó di mùsùlùmí. ìwọ́n bú abdulrahman ibn awf tó jẹ́ àgbà nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ nínú àwọn ẹni tó gbé islam wọn sáko mẹ́kà lọ sí alimadina abdulrahman ibn awf sàábé ńlá ọ̀kan nínú àwọn ẹni tó lọ́n ti sàdéhùn aljanna fún láti ayé ń bì khalid ibn walid tó ń jẹ́ ọ̀gágun ìwọ̀n bu abdulrahman ibn awf eléyìí ọwọ́ adé tí gba anabi sallallahu alayhi wa sallam anabi wa ni la tasubbu ashabi la tasubbu ashabi. لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أنفق أحدهم مثل لو أنف لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة النبي صلى الله عليه وسلم ó ní ẹ má máa bú àwọn sàhábì mi o ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo fi ọlọ́run ọba tẹ́mi tó bá náró òkè òhùdù lówó wúrà tó fi ṣe sàrà kàtí níládàá múdù kan tí sọ̀hábí bá fi ṣe sàrà múdù kan lọ́nà kò ní níládàá dájì múdù. ànábì sallallahu alaihi wasallam sọ pé ti gold ìyẹn ni pé ohunkóhun tí sọ̀hábà bá fi ṣe sàrà kódà kó ṣe gàárì lásán múdù kan àbí dájì múdù tí wọ́n wá fi ru òkè Uhud bó ṣe pọ̀ tó tó fi ṣe sàrà lówó gold lówó wúrà àti gbalada múdù kan sàábì àbí ládàá ìdajì múdù rẹ̀ sàábì èsèyàn kékeré ẹni ńlá gidigidi ni àwọn sàhábà torí de eléyìí nínú hadith mi eléyìí tá a wíyàn imaamu bukhari àti muslim ló gbé jáde nínú hadith mi anábì tún kìlọ̀ fún wa níbi àti máa bú àwọn sàhábà anábì ni man sabba ashabi fa alayhi la'natullahi wal mala'ikati wan nasi ajma'in. ẹnikẹ́ni tó bá fi lè bú àwọn sọ̀hábà mi o ọlọ́run ọba làánà rẹ̀ àwọn mọ̀lẹ́kà náà làánà rẹ̀ àwọn èèyàn lápapọ̀ náà làánà wọn kọ́ máa jẹ́ tiẹ̀. al-Imam Tabarani òun ló gbé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí jáde al-Sheikh wọ́n ní ẹgbàáwọ̀ yìí ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n lẹ́nikẹ́ni tó bá bú sọ̀hábà ọlọ́run kọ́ làánà rẹ̀ àwọn mọ̀lẹ́kà ah subhanallah wọn sọ pé káàdùn àwọn èèyàn kọ́ máa bọ̀ àbí ti màláìkà àbí tọ́lọ̀ èpè ìní ọ̀mà jẹ́ tiẹ̀ yá lọ jẹ́ yó tó fi wá jẹ́ pé àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ wa bú alimami Malik rahmatulahi alayhi wọn ni man shatama ahadan min ashabi Muhammadin sallallahu alayhi wa sallam. أبا بكر أو عمر أو عثمان أو معاوية أو عمر بن العاص فإن قال كانوا على ضلال وكفر قتل ما مالك يعني كان تبع في لمبو أو كان من هو صحابة النبي ومحمد صلى الله عليه وآله وسلم ويا أبو بكر لبو عمر عثمان تبي معاوية amúlò ibn al-aas ló bú abẹ́nikẹ́ni míì tó bá ní àwọn ẹni tó ti ṣìnà làwọn eléyìí kèfèrí tiẹ̀ ni wọ́n ìdájọ́ rẹ̀ nípa pa ẹ̀rí kìí ṣe wàsà kìí ṣe nǹkan àwàdá alimami ahmed ibn hanbal wọ́n ti ẹ̀bí ọ léèrè nípa ẹni tó bá bú abubakar umar تبي عائشة فقال أحمد بن حنبل قدام وني ما ما أراه على الإسلام يعني تباري به أو ريكول الإسلام لا واو أنت بقى في لبوا صحابة أو ريكول الإسلام لا ناوا الشيخ محمد التميمي رحمه الله وناسه عنف من سبهم فقد خالف ما أمر الله من إكرامهم أني كان تبعت لبوان وصحابة وتي يقاسين تلون في قوالا سي بي أقمالي واني كاما سيو ومن اعتقد السوء فيهم كلهم أو جمهورهم فقد كذب الله تعالى فيما أخبر من كمالهم وفضله أني كان تبعت لبوان nígbà ní bú ní àwọn sọ̀hábà gbogbo wọn lápapọ̀ àbẹ́ntọ́ pọ̀ jù nínú wọn onítọ̀hún ó ti pe ní tọ́lọ̀ ń sọ nípa àwọn sọ̀hábà pẹ́ni tó pe ní wọn àti pé òun sọlá fún wọn ó ti pè nírọ́ wọ́n mú kẹ́díbòhù káfíìr ẹnikẹ́ni tó bá sì pọ́ lọ́n ló kúrọ̀ ó ti di kèfèrí o ṣùgbọ́n tá a bá wá rẹ́nìkan tó ń bẹnu àtẹ́lù wa Aisha. رضي الله عنها anabi النبي ومحمد صلى الله عليه وآله وسلم lá àyíṣà ṣàgbèrè àyíṣà ṣe ìbàjẹ́ onítàn ti pe alukur'an nírọ́ o nítorí pé alukur'an ọ̀nà lọ́wọ́ ajẹ́rìí fọ àyíṣà má tó sọ pé kò ṣe zina ẹnikẹ́ni tó bá sì pa alukur'an nírọ́ òun náà ti ṣe kèfèrí torí ẹ̀ ká máa wá sọ ìsọkúsọ ká máa sọ sí àyíṣà ìpè alukur'ani nírọ́ ni o àti pé Àìṣà ọlọ́run ọba kó yọ́nú sí ìyàwó ló jẹ́ fànàbì sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tí máa sì ń bẹnu àtẹ́lù ìyàwó ànábì kò bẹnu àtẹ́lù ìyàwó ànábì lásán ó ti bẹnu àtẹ́lù ànábì gan sallallahu alayhi wa sallam ìsì máa bẹnu àtẹ́lù ànábì ìṣe ni kọ́ lọ́wọ́ sànù wa al-Imam Ibn Kathir رحمه الله ń sọ fún wa níbi tí wọ́n ti ń إن الذين يرمون المحصنات المؤمنات إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات dájú او ẹni tó ṣe wọ́n á máa purọ́ zina máwọn obìnrin tó ṣe pé wọ́n sọ abẹ́ wọn àwọn obìnrin tó yẹ pé wọ́n fọ́nú fọ́ra wọn ò mọ nǹkan kan pa zina wọn kì í ṣe àwọn obìnrin tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n máa parọ́ zina má wọn lu'inu fi dunya wal akhirah àti làánà wọn láyò àti lọ́run walahum 'adhabun 'adhim ìyà tó tóbi yóò sì jẹ́ tiwọn eléyìí wá nínú Suratu Nur àyà kẹtàlélógún ẹnu àwọn olùmọ̀ẹ̀sìn Islam lápapọ̀ wọn ó kò lórí pé gbogbo ẹni tó bá fi lè bú àìṣà lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti sọ àyà yìí kalẹ̀ ẹnikẹ́ni tó bá ń parọ́ zina má àìṣà lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá ti fọ́ má ẹnikẹ́ni tó bá tún lè sọ ìsọkúsọ nípa àìṣà lẹ́yìn gbogbo eléyìí fa innahu káfíìr wọ́n ní kèfèrí ni o nítorí pé onítọ̀hún ó ṣe agídí ọkọ̀ láti gbanta alukur'ani wí. alimami lalikai rahmatulahi alayhi wọ́n gba ọ̀rọ̀ kan wá gba ọ̀nà kan tí wọ́n fi máa gbọ́rọ̀ wọ́n gbà wá látọ̀dọ̀ alhassan ibn zayd ìpè ńgbà kan ẹnìkan wà lọ́dọ̀ alhassan ibn zayd ló wá aisha radiyallahu anha ó sọ̀rọ̀ rẹ̀ lọ́nà òdì ó fi ìṣekúṣe ó fi tì sọ́dọ̀ rẹ̀ Al-Hasan ibn Zayd ó wá pa láṣẹ pé kí wọ́n lọ bẹ́ orí rẹ̀ dànù àwọn Alawiyun àwọn wá sọ fún yín pé hada ar-rajulu min shi'atina ẹni tó ní kí wọ́n lọ bẹ́ orí rẹ̀ dànù yìí ọ̀kan nínú àwọn agbèlẹ́yìn wa ni. الحسن بن زيد واني معاذ الله اللهم قل اللي أتب بنا تلو النبي محمد صلى الله عليه وآله وسلم أنت ركوا لهم ما توقع توقع الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون lahum maghfiratun wa rizqun karim ọlọ́ni àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹ̀gbin tí wọ́n jẹ́ onídọ̀tí wọ́n máa jẹ́ tàwọn ọkọ ẹlẹ́gbin onídọ̀tí àwọn ọkùnrin tó sì jẹ́ ẹlẹ́gbin onídọ̀tí àwọn máa jẹ́ ọkọ fáwọn obìnrin ẹlẹ́gbin onídọ̀tí ẹgbẹ́ wọn ṣùgbọ́n àwọn ọkùnrin tó má àwọn ọkùnrin tó dáa tí èso ń ṣekúṣe wọ́n máa jẹ́ ọkọ àbáwọn obìnrin tó má tọ́da wọ́n máa jẹ́ ìyàwó fáwọn ọkùnrin tó mọ́ tọ́da dáa gẹ́gẹ́ bí àwọn ọkùnrin tó mọ́ tọ́da wọ́n ti sì máa jẹ́ ọkọ fáwọn obìnrin tó mọ́ tọ́da. àwọn eléyìí a ti fọ̀ wọ́n mọ́ onínú sọkúsọ tí àwọn èèyàn ń sọ wípé ẹnìkan ṣe a ti fọ̀ wọ́n mọ́ wọn èso ń ranù àwọn èso ń ṣekúṣe àwọn ẹni tó mọ́ tó dáa àforíjì wọn máa jẹ́ tiwọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó jẹ́ ẹni tí ó dọ̀tí tọ́jẹ́ lẹ́gbìn bá ní Aisha ajẹ́pẹ́ ànábì sallallahu alayhi wa sallam náà ẹni tó dọ̀tí tọ́jẹ́ lẹ́gbìn ló náà bàjẹ́ torí náà ẹni tó bá ti lè sọ bẹ́ẹ̀ sí Aisha ó ti di kèfèrí o àní ẹ lọ bẹ orí rẹ bẹ orí rẹ bẹ orí rẹ ni mo sọ wọn sì lọ bẹ orí rẹ. alhamdulilayi adáàpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ náà ni à ń gbọ́ ní àtàárọ̀ yẹn láti náà Al-Qur'an àti sunnah kí ọlọ́run kó jẹ́ kó ṣe àwọn eléyìí tí àbá ń gbọ́ ká fi ṣe wà ó kó tún ṣe wà láǹfààní ní ayé àti ní ọjọ́ ìgbé àlùkìyàwómà tó bá tó di ọ̀la bákan náà wọ́n á tún máa bá a tẹ̀síwájú lórí ètò ìlànà àlùkùránì àti sunna asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.